اتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم وكيلا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا خيرا سبيلا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحمد الله سبحانه وتعالى إليه wọ́n fi àánú rẹ̀ tó fi ta padà síjòkó wa ilé ìlú. nígbà tí a ti wọlé padà lẹ́yìn Ramadan. eléyìí ni ṣe. ọjọ́ kẹjọ nínú oṣù ṣọwọ́n ẹgbẹ̀rún ọdún àti ọgbọ̀n mẹ́rin ọdún àti ọdún mẹ́ta àti àádọ́ta ọdún السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní tẹ̀síwájú nù àhàdíìsì sọ́lá àwa tí a ń yẹ̀wò léyìí tí a fẹ́ gbé láti fi sujudu tilawa ìforí kan lẹ kí wọ́n má fi pàtó nígbà tí ò sí fún bẹ́ẹ̀. ìforí kan lẹ èyí tí abáta tó yé bẹ̀rẹ̀ náà lè pàtó. ìforí kan lẹ yìí ọjọ́ nǹkan tí a fẹ́ kí a ṣe. Ìṣòro ni a lè ṣe láì dáwọ́ ọ̀la. Ṣùgbọ́n gba akéwì láyọ̀ ọ̀la. Orí kìí ṣe tó máa ń tẹ̀ ọ́ pé kí lẹ́yìn tó tó tó hànà gbígbé sáyéńgbà yìí ní ọ̀sẹ̀ tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà lọ sí láti ọ̀sẹ̀ tó ń bẹ̀rẹ̀. eléyìí á gbé láti rẹ̀ àti èkó rẹ̀ kéré láti kéré àti èkó rẹ̀ àti èkó ẹ̀rọ lọ́wọ́ ìjọba ọ̀rọ̀ ayé. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي يبكي يقول يا ويله وفي رواية أبي قرب أبي قريب يا ويلي أبي يوم ما أتوني يوم ما أتوني أبي قريب ليه أمر ابن آدم بالسجود سجد فله الجنة أما نبي آدم وقال لك أخوري كالي أخوري كالي ọkùnrin kalẹ̀ àlùkánná ọlẹ́gbẹ̀ẹ́ tó. wà á omiru tó fi sojú de fa àìfá ètò àléyà náà. ẹni wá nìyí wọn pa ní láti ẹbí pé nítorí kalẹ̀ alága ètò mo wá kọ̀ dálẹ̀ lẹ́yìn nítorí kalẹ̀ wọ́n ní àná iná ìjẹ́bẹ̀rẹ̀ àti ìforí kalẹ̀ nígbà tá a bá tó ń gbé bẹ́ẹ̀ nínú àlọ́ àdá alákọ̀ọ́lé. Tí èèyàn bá sọ ní kẹlẹ̀ àti yóò máa fa ẹ̀dùn ọ̀sẹ̀, ẹ̀fún ìbànújẹ́ fún aṣọ ìtọ́. عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تاكل النار ابن ادم الا اثر السجود. هذا يبين yóò jẹ ọmọ níbi Adam yóò jẹ ọmọ Adam àyàfi orí pàmì tí ń torí kalẹ̀ حرم الله على النار أن تأكل a السجود. nítorí pé náà ọba ti ṣe léwọ̀ ní iná ìwọ iná lórí pàṣẹ ọlọ́run ní àgbọ̀dọ̀ tó rẹ̀. eléyìí àti tí bá ń sọ àtàdé ìpìlẹ̀ ní àdìgbò ní sọ nípa kọ́tùlù sójú òtù. àkọ́kọ́ náà ìforí kanlẹ̀ yọ pa àṣetánilẹ̀ ìkejì inú ìforí orí pa bí tá a bá ní ń forí kanlẹ̀ yẹn iná ò ní jò. حديث معدان الميتوني بن أبي طلحة عن معدان عن معدان بن أبي طلحة اليعمري قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم فقلت أخبرني بعمل أعمله يدخل يدخلني الله به الجنة يدخلني الله به الجنة wọ́n mọ̀ pàdé sàrùbáàn sàrùbáàn ní ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ òbíṣẹ́ ọlọ́run ó jẹ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ ó ní fún mi nírò níbi iṣẹ́ kan tó lè gbé tí mo bá ṣe ọlọ́run ọmọ àlùjẹ́ náà pẹ̀lú iṣẹ́ أو قال قلت كحب الأعمال إلى الله هذا كيفاو تمو صافوني يمكن شاول الله نفسه حوالك ثم سألته فسكت مطلب لك ثم سألته الثالثة فقال سألت عن سألت عن ذلك رسول الله صلى الله عليه وسلم فقال Àlẹ́yìnkẹ́ bí kẹ́sìrọ́ ti ṣùjú nílé láàyè. Tọ́ ó nírú ohun tó béèrè yìí, èmi náà ti di òjíṣẹ́ ọlọ́run léèrè. Ọwọ́ àtọ̀kùn yìí pé ọ̀dọ́wọ́ rẹ̀ ọ̀ máa forí sanlẹ̀ lọ́pọ̀lọpọ̀. فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة àfi kọ́nà wọn fi ìfúnni sẹlẹ̀ yẹn gbé ipò rẹ̀ dà. Wàhálà à ń kẹ́lé ọkọ̀tì. Kọ́nà ń bẹ̀ fi ìfúnni sẹlẹ̀ yẹn wọ́n fi fa ẹ̀ṣẹ̀ rẹ̀ àṣìṣe rẹ̀. Ọlájú mẹ́ta. Ọlá àkọ́kọ́ ti bẹ fọ́sọ̀tò. Bí ìyẹn bá ti forí sẹlẹ̀, ìgbàlódé ti pé bá aṣọ ìtọ́jú. Ọlá kejì. Orí fa ìfúnni sẹlẹ̀ iná òyìnbó ọlá kẹta pẹ̀lú sábà bíi ìforí kalẹ̀ ọlọ́wọ́ fi kí kó yẹ ẹ̀dá yóò sì fa ìdá àtàrẹ wọn parẹ́ kó fún yìí. حديث عبد الله بن عمر عن ابن عمر رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم يقرأ علينا السورة فيها السجدة فيسجد ونسجد حتى حتى ما يجد أحدنا موضع جم جنيه جبهته نعم عبد الله بن عمر رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم إمام سورة فوا سورة النساء جدا في سورة العلم هذه سورة الانشقاق anabi ọkùnrin kalẹ̀ àwa náà wà ọkùnrin kalẹ̀. Bébí wípé ẹnìkọ̀ọ̀kan wọ̀ ní ibi tí ó kọ̀ọ̀rọ̀ kan. Kílá kanu hadith mi. Àti tùjọ́dù sí láwa. Bó ti wà lọ́rùn kọ́rí, ọ wà lọ́rùn mọ̀tẹ́lẹ̀. Ẹni tó ké yóò kọ̀ọ̀rọ̀ kalẹ̀. Ẹni tó gbọ́ òun yóò kọ̀ọ̀rọ̀ kalẹ̀ àlẹ́bí ni kọ́ rí àwọn sàbí ni kò tẹ́lẹ̀ gbogbo pátá náà ni wọ́n forí tẹ́lẹ̀ nígbà tá àlẹ́bí ká ní orí sájìlá. حديث خارجة عن زيد بن زيد بن ثابت خارجة بن زيد بن ثابت رضي الله عنه عن أبيه قال عرضت عرضت النجم على رسول الله صلى الله عليه وسلم ألم يسجد منا أحد قال أبو صفر وصليت خلف عمر بن عبد العزيز وأبي بكر بن حزم فلم يسجد ọdún ọbẹ̀ sọ ní pé àyà tọ́fẹ́ ìlú sáfù ṣàjìdá ṣùgbọ́n ìdìláwà rẹ̀ ìyẹn lè ṣe ẹlẹ́ máa ṣe ní sọ́tún lóde ó ní sọ́tún lóde mọ́ka lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sọ̀lá àlùfọ̀lá ọ̀sẹ́ni gẹ̀gẹ́ ló borí kalẹ̀ láàrin wa. àbùsọ̀tọ̀ òun náà ní mo kírun lẹ́yìn ọ̀hánà ọ̀hún àbùràbù ẹ̀fọ́lẹ́ ìfà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tó kírun lẹ́yìn àbájú ìbùnà àbù sọ́làmì ẹ̀sùdá gbogbo wọn yẹn ní òfòrí kalẹ̀ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ حديث عبد الله بن عباس عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم سجد بالنجم وسجد معه المسلمون والمشركون والجن والإنس. الجواب من قابل عليه السؤال الله بن عباس رضي الله عنهما أن رجع النبي صلى الله عليه وسلم موقف النجم أبو لك لكم سورة àwọn mùsùlùmí forí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà àwọn ẹlẹ́bọ àtàwọn àlùfẹnú àtàwọn èèyàn. láti ẹ̀mí wọ́n ní ọ̀tọ̀ ni ohun tí wọ́n gbọ́ wọ́n ti bọ́rọ̀ ìsàrà lẹ́bi sọ. ìyẹn jẹ́ kí pípọ̀ nú àwọn mùsùlùmí tọ́lọ sí Habasha lọ́sẹ̀ríwájú wọ́n padà rí fún ìwé yẹn ní pèrè fóònù. àbí bẹ́ẹ̀ olùdókòwò. àlùmọ́sílẹ̀ Sujudu التلاوة من سورة النجم ليس بواجب وإنما من باب الثواب الإنسان أصلي ما سيقول على شيء حديث أبي رافع بن عن أبي رافع قال صليت مع أبي هريرة رضي الله عنه على عتمة فقرأ إذا السماء انشقت حدث فقلت له قال سجدت خلف أبي القاسم صلى الله عليه وسلم فلا, أزال أسجد بها حتى ألقاه أبي رافع هنا جاءت أنها أمر جلال رضي الله عنه المكر قالوا أبو هريرة العتمة يروي شاي وغيره هو قصص الانشقاق أبا هريرة مواقف قد يدرك لك العلم èmi forí tẹ́lẹ̀ lẹ́yìn abẹ́kọ̀ sí ti sàlẹ̀ ìṣọ̀lá àlọ́sọ̀lá nígbà tó ké sọ́tò ìṣùkọ́ kọlá àzàlù àtúndò bí ha èmi ò ní yẹ̀mí nígbò gbogbo ìgbà tí ìgbà tí mo bá ti ká sọ́tò ìṣùkọ́ máa máa forí tẹ́lẹ̀ àtẹ àlẹ́kọ̀ sínú àtìpàdé àtẹ́bí sọ́lọ́lọ́ àlọ́sọ̀lá ọlọ́kọ̀ọ́bá ni káwọn sáré àwọn ti ń súnà mọ́lẹ̀ fún wa ẹ̀kọ́rọ̀ ilé ẹ̀jọ́ ohun tí a bò sáyé ní ìfọ̀dé lọ́dọ̀ ọlọ́run àìsàn sọ nípa ọ̀rọ̀ zakato fífẹ́. Gbàtọ́ sẹ́nu àwọn alìkùlàfà alìkùmárà ọ̀rọ̀ ìmùsùlùmí. Tóun ní a ṣé wọn ò lè máa yọ múdù méjì ní abájọ táwùdà níṣẹ́jú múdù mẹ́rin. Àwọn sáyé ní ìfọ̀dé lọ́dọ̀ ọlọ́run àìsàn ó lè fi ń tèmi òun ní máa wọn múdù mẹ́rin yẹn títí àti máa ń ṣe lójú ayé àgbáyé ọ̀nà lọ́wọ́ àgbàlá. Irú ẹ̀ náà wá ní àbúrò náà ní ọ̀dọ̀ ọlọ́run àyè. Ó ní forí kẹlẹ̀ ní mo forí kẹlẹ̀ ní àwọn akápò lè ṣe máa ń kú. Mo ti bẹ́ẹ̀ lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run. Mi ì sì ní yé máa ṣe títí tí màá fi lọ bá rẹ̀ Ṣé ìpàdé rẹ̀ jẹ́ oníkàlùkù yára? Sọlọ́lọ́ọ̀rọ̀ àti ìlànà. حديث عبد الله بن عباس بن عباس رضي الله عنهما قال ليس صاد من عزائم السجود قل ثالثة الصاد عيد نظر وخر راكعا وأنام يقول النبي داود عليه الصلاة والسلام wọ́n ní kò sínú àwọn ohun tó pe dandan láti ṣe ìlú tìláwà fẹ́ àmọ́ dáa Ọ̀rọ̀-àìsù nàbí sallallahu alaihi wa sallam yasjudu fiha. Àmì ìrìn ìmíràn nẹ́bì tó forí kalẹ̀, nígbà tó ké ń lé bí áyà yìí. Àkàrọ̀ ọ̀rẹ̀ àn wà anẹ́b. Nàbí láì Dawud alaihi salatu wassalam, ó wúlẹ̀ ẹni tó kẹfọ́ máa lẹ́dà, sókè ohun tá a kà ní ìsúlẹ̀dù tìlára aṣọ fún wa kí ni àjùlọ́lá ti ń bẹ fún láti ìsúlẹ̀dù àkọ́kọ́ yóò pàṣẹ dání lẹ́kọ̀ọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ inú lè jẹ́ omi tá à ń sọ ní tẹ́lẹ̀ níwájú wa lẹ̀ ìjẹta ilé ìjẹ sábà bí ti ìpò yóò fi ga ilé ìjẹ sábà bí tó ń fi pẹ̀sìn rẹ̀ bákan náà sùjúdù tìláwà yọ ẹni ọ̀ka kíw dídẹ́ àtẹni tọ́jọ́ yóò borí kalẹ̀. bákan náà ọtún ti dẹ́dẹ́ láti sùjúdù tìláwà nígbà tá a bá kẹ́sọ̀ tó lẹ́jẹ̀ àwòyè ṣe mọ́ òwò àyè ìpínlẹ̀ báwo lè ṣe fà sùjúdù gbẹgbẹ òun ni àbúfẹ́ ọ̀jọ̀ lọ́wọ́ àyè ló ti tó lórí pé òun ṣe lẹ́yìn ànábi wọn wọn tẹ̀sán máa ṣe ní ẹ̀ lọ́wọ́ ìpàdé ànábi sì máa rẹ̀ sílá. àtúwájú orí wa títí nínú àwọn àyíká àti láti sùn lórí alákẹ́kọ̀ọ́ àn sọ́ọ̀tù sọ́ọ̀tù èsì nínú àwọn àmì tó fi dandan láti sùn sùn lórí rẹ̀. nínú àwọn sájídà dá mẹ́nubà fún ẹgbẹ́ tí ìsì sọ́lá ìforí tẹ́lẹ̀ àwọn ìṣòro ìṣòro ìṣòro bọ́yá máa fún yẹn ní odò pé àwọn èèyàn bímọ. Àgbẹ̀ ìdẹ̀tẹ̀ ẹ̀kọ́ ọlọ́run láàyè nínú fàyè kékeré. Sílẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run kó yẹn lọ ní àwọn ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀. Adéṣọ̀ Bákírà wà lórí ilé. Ànábì Bákọ̀rọ̀ sọ̀rọ̀ bí ọlọ́wà àrùn ànábì sallallahu alaihi wa sallam annahu kana idha ja'ahu amrun sururin aw bushira bihi khara sajidan shakiran lillah wọ́n là nẹ́bí sọ̀lá àlẹ́ ọ̀sẹ̀lá tí ọ̀rọ̀ ọ̀dùnú tẹ̀ bá wá bá bí kí wọ́n ní àwọn ọmọ ogun tó rẹ́ lọ kí wọ́n jẹ ẹ̀dá ọkùnrin ọ̀pọ̀ ṣìṣẹ́ra bí àbíbẹ̀ ẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ ọkùnrin rọ̀dùn. àlẹ́ sọ̀lá àtàlà máa wúlẹ̀ lẹ́nu tí ó forí kalẹ̀ tó forí kalẹ̀ fọlọ́ ṣàkẹ́rọ̀ nílá yóò tó wá sọ pé fọlọ́ wọn máa sọ subhanahu wa ta'ala. òfin dandan ní ẹ̀kọ́ tó dájú bí àwọn àlùwà lẹ́yìn jẹ́ ẹ̀sọ́ rẹ̀ yẹn àníbi àmà ṣe àwọn àni àmà ṣe àbá ti rí ìgbẹ́tọ́ jẹ́ òfin rẹ̀ ká tó fẹ́ lórí ẹ̀ ọkùnrin ìgbàlẹ̀ ọ̀pẹ́ nínú àwọn ọ̀fọ́rí kẹlẹ̀ oṣù tó ti sẹ́yìn ọ̀fọ́rí kẹlẹ̀ ìgbàgbé gbàdá ti rìn lọ́wọ́ àwọn àgbàgbé bọ́yá dúró akọ̀wé tẹ̀lé ọ̀wé àṣàlá. Òun ló ń pè ní sùyúdù sàhàwé àlùkàwé sùyúdù sàhàwé àlùkàwé ìfowópamọ́ tẹ̀lé méjì ọ̀wé àṣàlá. Àbí ẹ̀dẹ̀ lérò sí òun ló ń pè ní sùyúdù sàhàwé àlùbáàdì sùyúdù sàhàwé àlùbáàdì ìfowópamọ́ tẹ̀lé gbàgbé èyí tó lè gbé yóò kó ìkàlẹ̀ ní ìsìn wa àìsàn sálà. àwọn afẹ́ mú àwọn ẹ̀rí tó bá tẹ̀ wá nínú sọ́nà حديث أبي هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي بالصلاة أدبر الشيطان وله ضعف حتى يسمع الأذان iṣẹ́ aláriwo tí ò sí ní gbọ́rọ̀ tí wọ́n ń pè lẹ́wọ̀n. àyíká kúndé àkìlẹ̀ àdánù àyíká kúndé àdánù àkùnàlà. tí wọ́n bá ti wá pè wọ́n dán yọba tó pọ̀ nígbà àwọn èèyàn. àyíká tó wé wa bí há àdìgbàrọ̀. wọ́n bá tún ṣe ìṣọ́mọ̀nìyàn látúfẹ́ ìgbà. àyíká kúndé àtẹ̀sùwé àkùnàlà hátà. wọ́n bá tún ti di wọ́n tó parí ìṣọ́mọ̀ ìrètí ọ̀rọ̀ ìtanilólobó ló máa lọ da sáàrin ìrìn àtẹ̀mí rẹ̀ ọmọ gbàgbé ìkẹrẹ ayò gbàgbé ìrìn àti bẹ̀rẹ̀ rẹ̀. يقول أقبل اذكر كذا وكذا yóò máa sọ fún pé ó bòrò kádà wọ̀kádà tàbí ìjọba ìbìtọ̀ ọlọ́ọ̀lọ́. mẹ́lẹ̀ ọ̀pá aago mẹ́rin àbọ̀wọ́ ni òde ti pẹ́ ọ̀gbọ́n agbàgbé o mẹ́lẹ̀m yẹ kún yẹ kò. wọ́n ní ẹni láti ta ni ọmọ àlọ́ ọ̀rọ̀ ẹni sí ìkẹ̀kẹ́ bẹ́ẹ̀ nígbà tó ń tọ́ wọn bá tàbí kí ni. mo tó bẹ̀rẹ̀ kò sí àwọn ọmọ bá ìdìbò yìí wọ́n bá yìí náà kàtọ́ ara ya àwọn ọba àtẹlẹ́yìn lóṣù pẹ̀lú àdìmọ́tò àwọn àjọ àtàwọn ń ṣe tó ń tọ̀ wọn bá ṣe òun làti ta ni ọ̀rọ̀ ayé wàá ìyẹ́ dèrè kàmsọ́là. Ọ̀ débi pẹ́ ni wọ́n máa kírun, ọjọ́ ẹ̀mí wáyé tó wù kí. Ìdá àlàmìyẹ́ dèrè àhàdùkún kàmsọ́là sàlátán àw àrùbàán. Wọ́n bá ti pẹ́ ní kọ̀ọ̀kan yẹn ọmọ òun àlìyẹ́sì sẹ́ẹ̀dì ẹni wàhú ajálìsì. ó lọ́wọ́ ya ṣe ìforíkalẹ̀ méjì nígbà tó bá wà ní ìjòkó. ìforíkalẹ̀ wọn ni ẹ̀jẹ̀ wọn ṣé kọ́búlì ní àbí báyìí. ẹ̀ dáhùn kọ́búlì kọ́búlì ó foríkalẹ̀ gbàgbé méjì. nígbà tó wà ní ìjòkó ìyẹn ti kọ́búlì àṣàlá. inú ọ̀nà káàbà fi sùjúdù sàwé àìsàwé òun ni kò máa lọ láàrin sí mẹ́ta ní sí mẹ́rin ni èyí ó sì sùjúdù sàwé àìsàwé. حديث أبي هريرة يقول عن أبي هريرة رضي الله عنه يقول صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى الثلاثين عشي. هلا نقول الله ثلاثة كانوا ميجي فوا قيا لأنقاذني أبايلا. نعم. Àkàlàmà fi rọ̀kàdé ń. Ọwọ́ àtúrákà méjì bó ti sálámà nìyẹn. Súnmọ́ àtà jíza àn sí ìbílà Zilmasjid. Ó wá lọ sí bí ibùdó kùsé kan tó wà níwájú mọ́sálásí. Màsánàta ilé ìhà mọ́gọ́dọ́gbọ̀n. Àníbi sọ̀lá àtàrà fara ti di yẹn lẹ́ni tí ń bínú. Wàfíl kọ́mi Abubakar wa Umar, wàhádá an nínú àwọn tó tún rẹ̀ lánàbí lọ yìí wọ́n fi lù mẹ́mẹ́ ó lọ wà bẹ́ẹ̀ àwọn méjèèjì wá ń bẹ̀rù àti lánàbí sọ̀rọ̀. wa kharaja sar'anu an-nas. àwọn èèyàn bá yára jáde. ó sọ̀rọ̀ ti sọ̀lá. kíni kálukú sọ wọ́n ní wọ́n máa dé òòyì fún lónìí. àkọ́ ọmọ bẹ́ẹ̀ yà dé yìí. ẹnìkan náà wọ́n pè ní lórí yà dá yìí wọ́n ní yà á ní méjì kan kú jù lọ́wọ́ rẹ̀ ni wọ́n fi pè ní sórí ẹ̀dá yẹn nínú àwọn tó tó rùpẹ̀ láti ẹbí sọ yẹn ẹni ẹ wá dúró. ọ̀rẹ́ ya Rasulullah. ó lè lọ jí sí ọlọ́run. àkókò sì sọlá àmì tó èrò yìí wọ́n di ipò ní bẹ́ẹ̀ ni kùtì méjì ní àbúrò gàdú. ọ̀rọ̀ nàbí sallallahu alayhi wa sallam yaminan wa shimalan. òjijì ọlọ́run wẹ̀ gbé òtún ọwọ́ ẹ̀gbẹ́ òtún. Àkọ́lá máa yẹ kó lóde lè tẹ́yí. Bí wọ́n sọ báyìí pé kí ni oníkà méjì ń sọ lọ́wọ́ méjì àti lóòótọ́? àwọn èèyàn ní orúkọ ni wọ́n tọ́sọ̀ òjúṣe ọlọ́run àwọn ilé ẹgbẹ́ bí ilé rè fètò èrò wa méjì ní lónìí ni àbẹ gbàgbé. lẹ́nu tó sọ́lé ilé ọ̀rọ̀ pàṣẹ yìí. eré àtẹ́bí ò kí nǹkan kan rákà méjì ló kí o. wàsílà rọ̀kà àtẹ́yìn ni wàsílà mà. òtítọ́ ọlọ́run wá kí rákà méjì sí ọ̀sálámọ̀. tó máa Ọdún wa bọ̀rí gẹ́lẹ̀. Ọdún sí aláhùn àjúwá. Ọdún bọ̀rí lẹ̀. Ọdún wa sí aláhùn àjúwá. Ọbọ̀rí gẹ́lẹ̀. Ọdún sí aláhùn àjúwá. Ọgbọ̀rí lẹ̀. Ọdún sí ọdún ayọ̀ ní. Wà ọkùnrin عن عمران بن حسين أنه قال وسلم. قل يروي قال ترى إمام ọ̀padà sálámọ̀ lẹ́yìn ìgbà yẹn. àlùmọ́yìn sùdúùdù ká lẹ́bi ìjọba sùdúùdù sàmùrí ẹ̀gbà àdé sùdúùdù sàmùrí ẹ̀gbà àdé ha oníke àdílẹ́yìn sálámà kò sí ẹ̀dáhùn lẹ́yìn sálámà ọ̀kẹ́lákà ní ọ̀sálámà ọ̀kẹ́ àtàbárà ọ̀kẹ́ àtàbárà ọ̀kẹ́ ọ̀kẹ́ àtẹ̀ sálámà ọ̀kẹ́ ha ọ̀kẹ́ sálámà ọ̀kẹ́. Ah, ọ̀sẹ̀ ni ẹ eléyìí ó ní òkú ni ọwọ́ apàdà pé méjì sí ó ti ṣubú ní sàmì lẹ́yìn rẹ̀. Ah, bákan náà àdébìí mọ́ra mi dùn عن عمران بن حسن رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صلى العصر وسلم في ثلاث ركعات Nígbà ní Sọlá Ìsọlá ó tí wọn àlá ń sáré. Nígbà tí mi wá fẹ́ra ká mẹ́ta, ó ti sálámọ́ lò. Ó máa dákọ̀lá mẹ́zíra o. Ìyẹ́sọ̀ ń dá sí bẹ́ẹ̀ sí ọlọ́. Ó wá wọnú ilé rẹ̀ lọ. Ọ̀pá máa ń yẹ́yìn rọ́jùlẹ̀ ni ó kọ́ lò láwọ̀ lọ́kùnrin bá. Ọkùnrin kan bá dìde pẹ̀lú àdébìsọ̀lá Ìsọlá, wọ́n ń pè ní àlè wà kánà fi ẹdẹ yìí kó lónìí. àwọn méjì kan wà ní ọwọ́ rẹ̀ tó kù jura wọn lọ báyìí fún kùn náà. àkọọ́lẹ̀ ya Rasulullah. ó lè lòdì sí ọlọ́run. Látàrọ̀ láhùn sílé àgbà. Ó sọ̀rọ̀ tó képe, ìrú lọ́tà mẹ́ta lọ máa kí sẹ́ni fọ́. Ọ̀rọ̀ da wọ̀dùbán yẹjúrú ìyá àhù. Àlejò Ọ̀kọ́lá àtúntàkọ̀ hẹ́ẹ̀dà lè. Ó wá bí gbogbo àwọn Mùsùlùmí lọ́jọ́ kírù ní ẹ̀sẹ̀ tó tọ́lẹ̀ lè yìí sọ. Ọlù náà. Àwọn èèyàn níbẹ̀. Àtọ́lá rọ́kà jẹ́. Ìjíṣẹ́ ọlọ́run á kíra káàkiri. Súnmọ́ sẹ́lá. Àtàlámọ̀. Súnmọ́ sájà dẹ́rù. Ó borí tẹ̀lẹ̀ méjì. Àwọn atúwàtò ìparamọ̀ lẹ́yìn. Sùdúdù wo ni ẹ jàmá? Ẹ dáhùn. Sùdúdù sàròyìn alkẹ́ni ọ̀ àlbàdì. Sùdúdù sàròyìn àlbàdì ọmọ ẹ̀fọ́ àwọn ọmọ ọ̀fà lórí báwọn ọmọ ẹ̀lẹ́fí àti mọ́gbédé ẹ̀mí ilé ti dé òun báyìí kọ́ fún yín lọ́sọ̀dọ̀ jẹ́ ilé ìbá adílà ní sọlá àtàrà rẹ̀. حديث عبد الله بن بحينة بني عن عبد الله بن بحينة الأسدي حليف حليف بني عبد المطلب هذا ولا باهم فإن كان حليف وضم كان خليع قال حليف òun lè yẹ kẹ́kẹ́ wọ́n kẹ́ wọ́n kẹ́wọ́ oṣù wọ́n lè ní àmàrẹ lọ́wọ́ nínú fámílì wa ilé ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n ènìyàn náà ń pè ní kàlẹ́ wọ́n gbúra lórí ẹ̀fẹ́ àjọ máa ṣe tó bá tó dìnnà wọ́n á dìde wọ́n kẹ̀lé bẹ̀rẹ̀ wọ́n pè ní kàlẹ́ wọ́n ti kàlẹ́ kú bà ní àbúrò ọ̀rọ̀ wọ́n tó pẹ̀lú àràlàyé ọ̀rọ̀ ọmọ tó wà ní fámìlì ni òsùnmọ́ kàràlàyé ni gbogbo fámìlì ọ̀sẹ̀ tó àwọn ti kọ́ lọ́mọ wọn ló fi ní kàlẹ́ ẹ̀ gbogbo jọ́dọ̀ bá fẹ́ dákọ̀ rẹ̀ wọ́n ní kọ́ gbọ́dọ̀ jẹ́ kọ́ fámìlì àwọn ẹni táwa wù yàtọ̀ lẹ́yìn fún ọkọ̀ ṣáyẹ̀dẹ̀ tẹ̀lé àtàlí ọjọ́ kàlẹ́ àmì àtọ̀lùmọ̀tọ́lù ẹni táwọn ọba ní mọ̀tọ́lù bù ti mú ní alájọṣe alábàárẹ̀ ẹni tí wọ́n ti búra fáwọn máa ṣàtìlẹ́yìn قام بصلاة الظهر وعليه جلوس أكرم الله وعليه الجلوس أو يسجد غيره فلما أتم صلاته سجد سجدتين فكبر في كل سجدة وهو جالس أو كبر Kòtò sàlámù ọ̀pọ̀ nínú ẹ̀sìn yìí o. Wàtàjáhùn nọ́ọ̀sì máa hù màkánà mànẹ́sì àmìnà ìjùlọ. Àwọn èèyàn náà forí kalẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n fi dípò bí tí tí ò ti jókòó yẹn. Ẹjẹ́ àtọ́ yípa níbi sọ̀lá àtàlà níbi ìwọ̀n àyílá, ọkà ìlà wà á lé ní jùlọ. Ìforí kalẹ̀ dẹ̀ jẹ́ dẹ̀dẹ̀ fún fẹ́ kó jókòó kó jókòó. Ìtumọ̀ rẹ̀ ní Bẹ́ráka ní di alákọ̀ọ́kọ́ ọyẹ kó jòkó ọjà náírà òjòkó ó dìde àwọn agbó olóko mẹ́rin òdìdì ọ̀rọ̀mọdé ìgbà tó wá parí àyílà yẹn ọkùnrin tẹ́lẹ̀ méjì sí òkú náà ni wọn ọkà bára mi ní ìforí tẹ́lẹ̀ mọ ọdún ọ wà ní ìjòkó tó ń sálámà àwọn èèyàn náà ìforí tẹ́lẹ̀ pẹ̀lú ẹ wọn fi rọpò òjòkó sí wọn òjòkó yẹn sùjúdù wọn lòdì sí Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ sùjúdù sàkóyí ìforíkalẹ̀ ìgbàgbé èyí tí ó wáyé lájú kéré o tàbí sálámù. Ibi ìṣòro ìdílé lọ́rọ̀ yìí lọ́dọ̀ ìṣòro nípa tẹ̀síbí òkú kábàrà wà fẹ́. Ẹni bó dúró bí mẹ́ta mélòó náà sọ̀rọ̀ tí ó ló sàwí àlùfáàbù. Àdéhùn àlùfáàbù mi kò ní. Ìnà àlùfáàbù ti kọ́lá kọ́lá Abdullahi sallallahu alayhi wa Ibrahim zada aw naqasa. فلما سلم قيل له يا رسول الله صلى الله عليه وسلم أحد أحدث في الصلاة شيء القمر قال عبد الله بن مسعود رضي الله عنه قال يجي الله باكر إبراهيم صفي زاد أو نقص إبراهيم النخعي نعم تو أو تو عبد الله بن مسعود nínú àwọn ọmọ tó ọmọ tó yọ ọjẹ ó lé sí ní àbódínkù ọ̀sẹ̀ kan ló méjì ìgbàdo wa sálámù wọn sọ fún àlẹ́ bíbí eré òkúta lọ sí kẹ̀kẹ́ ṣẹlẹ̀ sí òun. Bọ́lá. Bọ́lá wa mẹ́tàk. Wọ́n bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀. Bọ́lá sọ̀lá ìta kẹ́dà wa kẹ́dà. Wọ́n sọ fún àlẹ́ bíbí báyìí báyìí ló máa ṣe kí òun sá. Bọ́lá bẹ̀rẹ̀ mẹ́rin jìlá yìí. Wọ́n ní mo ti jọ واستقبل القبلة وسجد القبلة وسجد سجدتين وقول النبي ثم سلم وسلام ثم أقبل عليه علينا بوجهه فقال إنه لو حدث بالصلاة شيء أنبأتكم به. قل يا جن صوفه طبعا يقول رواتي دي àbí bákan láti ń kí wọ́n yẹ ká tún máa kí bá mi ولكن إنما أنا بشر أنثى كما كما تنسون àmì يا نبي. mí ìmí ما wọn máa gbàgbé kàmọ́ǹtẹ̀n táwọn ẹ̀fẹ́ iná ẹ̀sìn gbàgbé báyìí tó kẹ̀kẹ́ ti tẹ̀lẹ̀ sí òun àtọ́ ẹ̀ka tó máa fìlànà ẹ̀ kí òun jẹ gbọ́ èèyàn ni mí kí máa gbàgbé bẹ́ẹ̀ iná ẹ̀sìn máa ń gbàgbé. àìrà nẹtí tú pàtàkìrú ni. mo bá ti wá gbàgbé ẹran mi létí. wà ìrà ṣàkà àhádùkùn kí sọláàtì yìí àlìyàtà harrod sọwab. ní gẹ́gẹ́ bá ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan yín bá ń ṣe méjì níbi irun rẹ̀ àlìyàtà harrod sọwab ó kọ́ pa èyí tó bá kọ̀rẹ́tì. Bari o ti máa lé. Orí bẹ́ẹ̀ ni kọ́ wá parí rẹ̀ ní lórí. Ó máa lè yájú ẹbí tẹ́tẹ́ yìí. Bí ẹni pé ìwò pé mẹ́ta ni àbí mẹ́rin ni kó dúró lórí pé mẹ́ta yẹn sùọ̀. Kọ́ wá fẹ́ yẹn sùn. Kọ́ wá fún mi kẹlẹ́ lórí gbogbo sùkúrù káàdì sọ yìí náà ọkọ ọlọ́rọ̀ sùkúrù kọbù yìí náà. حديث أبي سعيد الخدري عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا شك أحدكم في صلاته فلا يدري فلا يدري كم صلى ثلاثا أم أربعا ولذلك أبي بن سعيد الخدري فلم يدري فلا يدري فلم يدري أما fún mẹ́ta lòun kí ni àbí mẹ́rin. فليفرح الشك وليبن على ما على ما استيقن. كان يجري يجري له قدم ما يرون لوري وجود تعلم ثم يسجد سجدتين قبل أن يسلم وأقول كلامي بدون سلامه فإن كان فإن كان صلى خمسا ṣàfàánà láhù sọ́látàhù. Wọ́n bá já síbẹ̀ nìyẹn ti kí òun rákà márùn-ún tẹ́lẹ̀. Ó kẹyọ̀ pẹ̀lú. Wà in kánà sọ́lá. Ọjọ́ mẹ́fà. Wà in kánà sọ́lá ìtùnámán lè arúgbárin. Ó yẹ kó ọgbọ́dọ̀ sí ní márùn-ún yóò fi ìdàpọ̀ òfin tí ó ti méjì ò Wọ́n á já síbẹ̀ nìyẹn ti kí òun ìtùnámán lè arúgbárin àti kíráàkà mẹ́rin pé káàmẹ̀ta káàkà méjì tó kí lè yẹ ìfimúgbò lẹ̀ lọ́jẹ́ fún àṣà ìtọ́ rẹ̀ àti dáàlì jẹ ní yẹyẹ ìsúkú kò yẹ ọlá ìpè sùn náà níjà sí dáàlì nǹkan bí aha ó ti kò tó lè. òkè márùn-ún a lè sọ wípé orí kẹlẹ̀ sí lẹ́ẹ̀mejì ìforíkẹlẹ̀ méjì yẹn á òun yóò jẹ́ sáfẹ́yìn òun ni túnmọ̀ sáfẹ́yìn dání kan sí méjì yẹn ní ọ̀jẹ̀ sáfẹ́yìn ọmọ ẹ̀sẹ̀ ìforíkẹlẹ̀ méjì yẹn máa dúró ní kòrákà ọ̀rọ̀ lè márùn-ún tọ́wáyé márùn lọ sí sí sọ́mọ̀ kó ń kú orí kẹlẹ̀ méjì tó bá kọ orí kẹlẹ̀ yẹn yóò tó onípo rákà kan tí ó fi di mẹ́fà lẹ́yìn. wọ́n á dájú kọ́nà gbọ́ gbé mẹ́rin tó ẹ̀kọ́ kí náà ló kí ọ̀kẹ́rẹ́ sí ni àti gáàsì tó kò kó o ti tẹ̀lé yẹ̀yẹ́ ni. sọ eléyìí ni díẹ̀ nínú gbogbo àlàyé ìlú sàrẹ́ ọ̀yà tọ́bílì ni àbíkẹ́ni àbí máa dé ọba dàrúgbọ lójú kò lè ṣe ọkùnrin ọkùnrin ni wọn lágbà ọba tẹmọ inú rẹ láti tẹnu ìlú ẹ̀fátá lóhùn nínú àwọn ẹ̀rọ tí a mẹ́lọ ọ̀dọ̀ àṣọlá sáfà ó dàgbà lérò pẹ̀lú àṣọlá sáfà òun ní ọkọ̀ ìwọ olóko mẹ́rin láti ìdí méjì ìrú mélòó dẹ̀ ní ìrú mẹ́ta ni àyílà àlàńsàrẹ̀ àti kíni ọ̀sẹ̀ ìṣáà ìtumọ̀ gbẹ́gbẹ́ àtàsùpá mẹ́rin àdínkù yà àyàbọ̀ ní ọmọ yá. عيال بن أمية قال قلت لعمر بن الخطاب رضي الله عنه ليس عليكم جناح أن تقصروا من الصلاة إن يعلى بن أمية قل ما صفوا عمر ọ̀rọ̀ ọba dẹ́dà mọ́ sàbù lọ́lọ́run ní kò tẹ́tẹ̀ fún yín kẹ́ẹ̀kí òkúrú ìrọlọ́pọ̀ mẹ́rin kẹ́ẹ̀kí ní méjì ìnìkí tó mà áyìn yẹ sínú kúmú lẹ́dí iná káfà. ṣé ẹ bá ń páyà fáwọn kékeré fẹ́ wà láàyè. fàkọ̀dì omir fàkọ̀dì amina nurse. ó ti mọ wá sọ fún wa ẹ̀yà àwọn yẹn ti kalẹ̀ náà. فقال ń ṣe mọ̀ lórí rẹ̀, ìbílẹ̀ ṣe mọ̀ lórí ẹ̀ tí ọkọ̀ ti balẹ̀ ó ti kílé láàfin kí kọ́ sùn báyìí. Àti Alifu Rasulullahi sallallahu alayhi wa sallam. Wọ́n wá jẹ́ òjíṣẹ́ ọlọ́run léèrè nípa ilé yẹn. Ọ̀la sadaqatun tasaddaqa Allahu biha alaykum. Aqbalu sadaqatahu. Ìsàárà ni kákìrún olóko mẹ́rin ní méjì tàbá ti fa. Ẹgbà sàárà ọlọ́run tó fi mú yí. Ó yẹ kí ìyàgbọ́dọ̀ yarí fún mi lágbára àti kímẹ́rẹ́ kọ́lá àwọn àfáà sálà nínú àwọn kókókó súnlẹ̀ wọ́n máa wí pé a tún nígbàgbọ́ pé kọ́ súrò ẹ̀sìn ni. ọwọ́ náà rà sí bàbá lọ́rẹ́ lómi ọgbà kẹ́lí wọn máa ń pẹ́ a nígbàgbọ́ pé ìyẹn lè fa ìbọ̀sẹ̀. a nígbàgbọ́ pé ìyẹn lè ṣe tàyà mọ́ọ̀mù tí ọ̀bá rómi sàlàwà láti òrómi wẹ̀ tàbí kó lè lọ wọ́n tó wọ́n kí ìbọnú àláwọ̀ rẹ̀ àti ìrà ní ọgọ́rọ̀ ọ̀kẹ́ ni ẹni tó tọ́ ọ̀dọ́ ta kú àfi kó wo kírun pé gbogbo àrùn mo rọ ọmọ fún yá tí wọ́n náà ti ń ṣe mọ̀ yóò mí náà ṣe mọ̀ ìjọ ọ̀sẹ̀ ti bẹ̀lẹ̀ báyìí ń sìn ó ti jẹ́ láti wá máa ṣe kiri o láti máa kíkọ́ sùn ọ̀yẹ́ máa kíkọ́ sùn mọ́ náà wọ́n á lóun bí ànẹ́bìnrin lọ jíjọ ọlọ́run ní àsàrà àti tọ́lọ́run ṣe fún yín o àsàrà ọlọ́run wọ́n fi hàn yín pé mùsùlùmí gidi wọ́n bá rìnrìn àjò ńkọ́ ọ̀sọ̀rọ̀ yóò ṣe kí ni o kúròkúrú nígbà tó bá ti ṣe ohun tí wọ́n ń pè ní rìn àjò. àdéhùn Ibrahim náà tún nìyí. عن إبراهيم قال سمعت عبد الرحمن بن يزيد يقول صلى بنا عثمان بن عفان رضي الله عنه بمنى أربع ركعات أنا عثمان كلاك هو فواني منى وقيل ذلك لعبد الله بن مسعود رضي الله عنه فاسترجع فاسترجع أنا وصف عبد الله بن مسعود في عثمان وسنية ها عبد الله وصف إنا لله وإنا إليه راجعون ثم قال صليت مع رسول الله صلى الله عليه وسلم بمنى ركعتين او هذه اه èmi kírun pẹ̀lú oúnjẹ ọlọ́run ní mìíràn rákà méjìlá kí n fa. ọ̀pọ̀lẹ́ tí máa bí bákìrì sí jẹ́ tọ̀rọ̀dé ọlọ́run àánú bímínà rọ̀kà àti. mo tún kírun pẹ̀lú bákìrì ní mìíràn rákà méjìlá kí n fa. ọ̀pọ̀lẹ́ tí máa rí mẹ́rin bínú kọ̀tọ́rọ̀dé ọlọ́run àánú bímínà rọ̀kà àti. ah ó wọ̀rùn kẹ́ mo tún kírun pẹ̀lú òun náà ní mìíràn rákà méjìlá kí n fa. فليس حظي من أربع ركعات ركعات ركعتان متقل متقبلتان متقبلتان متقبلتان ọlọ́mà ṣe fún èrè ń jẹ́ mímí rákà mẹ́rin àwọn ìgbé rákà méjì ni àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọba dẹ́dà ní níjà sọ pé nǹkan kí rákà mẹ́rin ibẹ̀ kí àfáwà abdullahi ìsọ̀rọ̀ yẹn lè má ṣe rásìlò ní ká ṣe òun tí àfa àwọn ọ̀sùnmọ́nù ṣe yìí lẹ́sà yàní mọ́fì ìjìmọ́ àmìn kò sí ìfẹnukò wọn lórí ẹ̀ kíkẹ́kọ̀ọ́ dárájà àfa àwọn abdullahi bin ó sì dájú pa ara àwọn ẹlòmíràn tí wọ́n tún pọ̀ tiẹ̀ tiẹ̀ nínú àwọn sọ̀kádà tó lè pé ohun tí àfáwà ọ̀sùnmọ́nù fi hàn

bọ́ọ̀lù ní àjò ìṣẹ̀ṣẹ̀ fásitì ọlọ́pù tó wa pẹ̀lú pàtẹ́bí sí abákùn sí ọmọ àwùjọ ọ̀rọ̀ lọ́gbẹ́ tó wa àtúwárí kíkọ́ náà àwọn sọ̀hárà tí wọ́n ṣe àgbójú wò níbi òdarí sí àtàwà ọ̀sán tí wọ́n ṣe lọ́jọ́ lọ́rọ̀ àjò حديث عائشة عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أنها قالت فرضت الصلاة ركعتين ركعتين في الحضر والسفر ó ní fẹ́ rí òun wọ́n ti rí lẹ́nu aláka méjì méjì àwa lé ní àwa lájò. وأقرت صلاة السفر wákà méjì wọn padà wá sọ́dọ̀ ìrọ̀ arìnrìn àjò. وزيد في صلاة الحضر wọ́n á sọ rákà méjì fún ìrù ẹni tó wà nílẹ̀ nígbà ní <coughs> wọ́n á padà fi rákà méjì ṣe ìran àríyá sí wọ́n fi méjì fún ti ọwọ́ àríyá. حديث عبد الله بن عباس عن ابن عباس رضي الله عنه قال إن الله فرض الصلاة على لسان نبيكم صلى الله عليه وسلم على المسافر ركعتين. على ni wọ́n bá sáfù ọlọ́run ní ibi ìṣe ìwúrákà méjì níbẹ̀ ní fáìlì àti ìṣọ́bà ti sáfù lórí àwọn òjíṣẹ́ ọlọ́run sì máa yọ wàhálà ìmọ̀kí mi arúgbà ẹ̀. ẹjọ́ bá wá jẹ́ ibi tó wà léńtì ẹ̀ ohun ti mẹ́rin ọlọ́run sí ń dẹdẹ lórí àwọn òjìṣẹ́ ọlọ́run. wọ́n fi lọ́kọ́ òfin rọ́pà àjọ. ó dàgbà bá tó wá wà nínú ìpayà lójú oorun àbí bẹ́ẹ̀rù kan ló mú wa láàkà lójú kọjá yọ̀kan. ọ̀rọ̀ yóò bí i. aláṣọ àtàbí ọlọ́run sí lọ́rọ̀ ìrọ̀lẹ́ lórí àwọn àtàbí abáwà ní padà mẹ́rin níbi ìran ológun mẹ́rin abáwà wà ní òpayà tó lágbára káka méjì yẹn kó tún jẹyọ ọ̀sán ẹ̀rí gbogbo eléyìí ti máa ń tọ́ka àti tọ́ka sí ẹ̀jẹ̀ àti ọrọ̀ ìjẹ èyí tó wà ní Islam àbí ìdánwò ọ̀rọ̀ fún mi. عن عمر رضي الله عنه قال صلاة الجمعة ركعتان. ìrun jùmọ̀ àlákà méjì. والفجر ركعتان. ìrun jákàtà kí lọ ní ìjẹjọ àkà méjì. والنحر ركعتان يوادو ليا ركعتين والسفر ركعتان يوان يا جو ركعتين تمام غير قصر قول يا دي سو فيو ولا جبي ني يو يبي ودي على لسان النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ìtumọ̀ rẹ̀ pé kò sábùkù ń bẹ̀ àwọn òní méjì ni déédéé òun bá yẹ ká kí ní kí kí ẹ̀ sẹ́nẹ̀ lágbàá nílẹ̀ kò sábùkù ń bẹ̀ àbùtọ̀ kò tẹ̀. àdìsí àpò ìyẹn tó kọ̀ gbọ́dọ̀ wálé mi wa káàbà wá wò yìí pé tí èèyàn bá kí àyílà ní mẹ́rin ládá tí ó ń gbà pọ̀ ju kó kí àyílà ní méjì lábẹ́rẹ́ àjùlọ tó lágbà lérò nìyẹn. ìtàmọ́ mo lẹ́rù kọ́sìrín kíkélẹ̀ fẹ́ẹ̀rẹ̀ kì í ti fẹsẹ̀ rẹ̀ ó kúrú bí nìyẹn kúrú. báwo ni ẹni pé ọdún ọdún kí ayé rẹ̀ حديث بن عاصم بن عمر بن الخطاب رضي الله عنه عن أبيه قال صحبت ابن عمر بن في طريق مكة قل ما بعض لا ابن عمر مبعان نبي مكة قال فصلى لنا الظهر ركعتين أشراك بيجي فوا أيلا لأوكي ما بيجي فوا ثم أقبل وأقبلنا معه أوكي سوا أولا فجدا حتى جاء رحله. ما ọba jòkó àwọn alẹ́ jòkó pẹ̀lú rẹ̀. wàhálà minhul ìfàtàhù ìfàtàtún náhùwà ṣáìsù sálà. ó ní ọwọ́ adi wípé ìbójúwò abẹ̀rẹ̀ sí ní wò lágbègbè ibi tó kírun là ń wò. Bàrọ̀ àná sá ìyá mẹ́rin. Àwọn àrísàwọn yẹn ti dúró. Àwọn àlà. ما يصنع هؤلاء وهذا الرجل عن إليه شيء قلت يسبحون وهذا الرجل عن قال لو كنت مسبحا لو كنت مسبحا لأتممت صلاتي tó bá yẹ pé máa ṣe nẹ́fìlà lẹ́yìn ìròyìn ni ìní kíráka ni àti ń bẹ̀ ní àtúntí gbọ́ fíṣì wùyé ń bẹ̀ pé àgbẹ̀yẹ táàbù bẹ̀ ní pé a bá ti fi kọ́sùwà ẹ̀ ṣe nẹ́fìlà. Àwọn Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu mọ̀ sọ pé wọ́n bá já sí kí kí n sì náà nílà yìí. Mi ní kírun olóko mẹ́rin yìí ní méjì mẹ́rin ní ìbáṣe. Yabna akhi. Yabna ọmọ arákùnrin mi. Yabna akhi, inni sahibtu Rasulallahi sallallahu alayhi wa sallam fi safar, alam yazir ala rak'atayn. Ó lè fi ọmọ arákùnrin mi èmi bá nẹ́bí rẹ lásìkò tó sẹ́ni àjò kò sì tún lé síráka méjì. Ẹ̀ka àpàbàbọ̀ lọ. Ọlọ́run ọba ti gbẹ̀mí rẹ̀. Mo bá bá tẹ̀lé mẹ́rin dáadáa. Ẹ̀lẹ́mí ẹ̀sẹ̀ rẹ̀ àlà ọ̀pá tẹ́lẹ̀ ẹ̀ka àpàbàbọ̀ lọ. Òun náà sáàbù kò kí lé sí síráka méjì bí olóko mẹ́rin tọ́lọ́run ọba ti gbẹ̀mí rẹ̀. Mo tún wá bá bàbá mi rẹ, bàbá mi mo Àlàmìyẹ ṣe rà á lára ká jẹ́. Ìwọ olóko mẹ́rin tiẹ̀ náà kò kí lé sí lọ́lọ́kọ méjì lọ́ba tó àrùn. Àtà bàbá lọ. Ọlọ́run bá ti gbẹ̀mí rẹ̀. Ó máa sọ Hebron Sùdánù ẹ̀sìn náà. Ó fi èyí ṣe ti gbé lóye ẹsẹ̀ sí ni. Ọ̀rọ̀ ni ò tí ì yé rárá. Wọ́n lè tó sì jẹ́ lánàá àfáwọn ọ̀sùnmọ́nù gẹ̀gẹ̀rẹ̀ náà ní kí wọ́n sí kọ́sùn yìí. Àfáwọn ọ̀dọ́lá ìbùdó ọmọ ọ̀dọ́ Àlàmì ẹ jẹ́ rẹ̀ àìlẹ́rọ̀ kàrẹ́tẹ́ni. Òun lè rán lókun bẹ̀rẹ̀ méjì lókè kò kí lé sí méjì. Obì ẹ̀yí pé ohun tí yẹn rí nìyẹn sọ yìí dàgbà ìgbàwà rẹ̀ lẹ́ẹ̀kan èyí tó wọ́n rí ń jọyọ̀ nìyẹn. Ìyẹn tàbá lájò òkèlè sáràkà àdébí lọ́ba káwọn kọ́lọ́wọ́ fún ẹgbẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́lọ́lọ́. لقد كان لكم في رسول الله أسوة حسنة. الله لا تكفر فيك الله تكفرني أو قتل الله. قتل آية سبحان. أسني أكثر لكم من ميش إلى تبصر. لا يوجد إبن ملي أجرام به. أكثر قصولة. عبد الله بن عمر رضي الله عنه عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم بمنى ركعتين وابو بكر بعده وعمر بعده وأبي بكر وعثمان قدرا من خلافته. wọ́n yẹ fẹ́ súnlẹ̀ méjì ní bẹ́ẹ̀ fún Usman yẹn owó tó fẹ́ padà ìpínlẹ̀ tó wọ́n tó fẹ́ padà ó lè jíjọ ọlọ́run kí òun níbi nàìjíríà méjì abákiri kí òun lẹ́yìn rẹ̀ rákà ọmọ òkúrò lẹ́yìn rẹ̀ pàtàkì ọ̀tùmọ́nù náà wá ní yí o jíjẹ́ rẹ̀ ìjọba rẹ̀ káka méjì lòun náà máa ń ké ibi olókùn mẹ́rin tó mọ̀. ثم إن عثمان صلى بعد أربعا. لين لين عثمان نزل عصر لكم مالك. فكان فكان ابن عمر إذا صلى مع الإمام صلى أربعا ìnà ọmọ ọ̀rọ̀dì ọlọ́run àìgbọ́mọ́ tó bá kírun pẹ̀lú lè mọ́mù tó dára lé fún ẹ tí o kò mẹ́rin òun ní òkè mẹ́rin bó ìṣèlú fún wa lẹ́nu. àbí tí wọ́n bá jọ ṣe lè mọ́mù ló nígbà yẹn ni wàá kí méjì àwọn ará ilé òkè méjì wọ̀ yẹn. ṣùgbọ́n wọn tó bá kú lẹ́yìn lè mọ́mù tó dára lé fún àlejò àjọyọ̀ yẹn àìdá sọ̀láà àìdá sọ̀láà wáhídáhù sọ̀lá rọ́kàtẹ́ tó bá jágbó lọ́bẹ́ dárùn kí tí ò kí lẹ́yìn lè mọ́mù ẹjá síráka méjì péré lẹ́yìn yóò wọ́n wáyé òsì máa ṣe nìyí o àwọn ẹ̀kọ́ oṣù sẹ́yìn lè mọ́mù ara alé ó fẹ́ kí òkú mẹ́rin láìlájú jẹ ní ẹ̀kọ́ àti mẹ́rin ṣùgbọ́n tí wọ́n bá tiẹ̀ síwájú ìwọ̀n máa kí méjì àwọn padà sọ méjì lẹ́yìn rẹ̀ حديث يحيى بن يزيد يحيى بن يزيد الهنائي قال سألت أنس بن مالك رضي الله عنه عن قصر الصلاة. أنس غير رفاقات الركوع يقولون هناك كمية قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج مسيرة ثلاثة أميال. wọ́n fi ẹ̀fẹ́ ìbò lábẹ́rẹ́ kọ́sù láti máa kí. wọ́n ní ká nẹ́bí bá ti أو ثلاثة فرافق أبي فرصة متى الشعر البجة شعبة شعبة الشعر الله ركعتين كما جرى له هو بعد قليل يجب خلاص yóò tẹ̀lé àtàdé yìí ìwọ ló mọ̀ mẹ́rin àti méjì rẹ̀ wọ́n bá ti pè nílé àjò tó رضي الله عنه وأن رسول الله أن النبي صلى الله عليه وسلم صلى بالمدينة الظهر أربعا ولا غير صلى الله عليه وسلم كم مراكع من المدينة والعصر بالحليفة ركعتين إذا تقول الحليفة تجي وجي يوم مدينة وكراكع مجي على الزارة سمعتهم يصرخون bìhímà jẹ̀míà. ó lè méjì gbọ́ wọn tí wọ́n ń pariwo rákà méjì èdè lápapọ̀ báyìí ọbẹ̀ ẹ̀fẹ́ tí ẹ̀fẹ́ ti jáde fóònù ó ti lè bẹ̀rẹ̀ kọ́sùmù nìyẹn ó di ìlú òun ni tó lè fẹlẹ̀ ìfà lọ́jọ́ fún àdìrẹ̀ ibi táwọn alálàájá àtẹ̀tọ́lọ̀ tó ń wá tó ń ọ̀ ìyẹn láǹfààní àti kíkọ́ sùn láti bẹ̀rẹ̀. حديث جابر بن عن جابر بن عبد الله رضي الله عنه قال قام رسول الله صلى الله عليه وسلم بتبوك عشرين يوما يقصر الصلاة قد اعتبر بك قصر في لمدة àwọn ọmọ ẹni jọmẹrin ní àlejò jọmẹrin sókè ṣùgbẹ́lẹ̀ ìdúgbà kó lè ní jọmẹrin lọ wọ́n lọ́dẹ́ mi lo twenty days nígbà búkà ogun àjàkẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run ó bẹ̀rẹ̀ kí n rò lókè mẹ́rin níbi jù ọ̀rọ̀ wàhálà náà ọmọ sùkúù máa ń dálẹ̀ rẹ̀ ẹ̀kọ́ sùn òdìgbèdè tí ọ̀wá ló ní ìgbèdè nítorí báwọn àfa wà wà wípé ó wò bá gbéra lónìí àgbéra lọ́la lọ́jọ́ yẹn fi pọ̀ ọ̀rọ̀ tó kúrégé jù ọlọ́wọ́ àyájọ́ mẹ́rin yẹn rẹ̀ ọjọ́ mẹ́rin yẹn rẹ̀ ṣùgbọ́n lè jù bẹ́ẹ̀ lọ bá báwọn bá gbéra lọ́la àrí 19 days àrí 20 days. Bákan náà, حديث أنس بن سويد عن أنس بن مالك رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم من المدينة إلى مكة على جد في ظلال صلى الله عليه وسلم مدينة إلى مكة وكان يصلي ركعتين حتى رجعنا إلى المدينة لو ركع بيجي بيجي العجب يمكن بيقولوا مبارك في المدينة قلنا هل أقمتم بها شيئا ó ní àwọn sọ wípé káà أقول ní mọ́kàtà lọ ni ọ̀gbọ̀n أقول la lò ń bẹ̀. ọ̀la àkọ́mìnà ìlú. àwọn náà là ń dáhùn sórí ìjọ mẹ́wàá la lò. àwọn sọ sọ́dọ̀ àjọ mẹ́wàá lé yẹn lè ṣe mọ́tò àfíkà twenty days kan àfíkà àjọ mẹ́wàá ló tó. حديث عبد الله بن عباس عن ابن عباس رضي الله عنهما قال أقام النبي صلى الله عليه وسلم تسعة عشر ìyá kò sọ̀rọ̀. ọ̀wọ́n láti sọ́lá sálá lọ 19 days ó dẹ̀ tí wọn ló pọ̀ mẹ́rin ní méjì. àníṣe ìtàtà fọ́ọ̀nà tí tààtà sọ̀rọ̀ sọ̀rọ̀. àwọn ọ̀rẹ́ àlọ́dé láti ìgbà yẹn táwọn ẹ̀rọ ti tọ́wọ́ báyìí ká lọ 19 days ó kù lára sí lọ. wà ìnzid náà àti mọ́mìnà. tá a bá fẹ́ lo 20 days báyìí a máa ti rò wá pé ó làwọn ti ta kú fẹ́ 19 ní حديث موسى بن سلمة الحزني قال سأل ابن عباس رضي الله عنه كيف أصلي إذا كنت بمكة كل موسى عبد الله بن عباس ليلي كل ما هذا كيف اسمه بقى لمكة إذا لم أصلي مع الإمام قال ركعتين سنة أبي القاسم صلى الله عليه وسلم ọ̀rẹ́ pé náà bá fẹ́ dànù rẹ̀ kí àwọn fẹ́ kí ní kọ̀fẹ́ tí wọ́n bá ti kó làbí lápẹ̀rẹ̀. Nígbà tó lè bá máa dín méjì péré ni, ìdí ẹ̀ bá tó sẹ́yìn lè mọ́ mú nígbà ilé yóò tún bẹ̀rẹ̀ ìyàtọ̀. Bákan náà Hafsu bin Asim àti ìtọ́jọ ìyẹlẹtẹ́lẹ̀. أن حفص بن عاصم حدثه قال سافر ابن عمر رضي الله عنهما قال قال صحب النبي النبي صلى الله عليه وسلم فلم أره يسبح في السفر ẹ̀rí حفظ بن عاصم ó ní mọ bá Abdullahi ibn Umar ìṣẹ́rí ajé àbí Abdullahi ibn Umar tọ́ọ̀bù bá bí ọwọ́ àsọlá yìí pé mọ bá nẹ́bí rẹ̀ mọ bá rìn mí rí kó ti nẹ́fílà lájò وقال الله عز وجل ذكره ìwọ lọ fẹ́ mú mẹ́ ọ̀kọ́lọ̀ ọlọ́run jẹ́lá dúkìrùhù àbí áṣà dúkìrùhù èrò nínú rẹ̀. ọ̀kọ́lọ̀ ọlọ́run ọdún náà nà fún áṣà ọjà. وقال الله جل ذكره لقد كان لكم في رسول الله أسوة حسنة. káàní ẹ̀ máa wò kọ́ sílẹ̀ ara rẹ̀ àbá ti tíráfù àní ìdílé fílàmù ní àbá ti fi kọ́ sùn. ṣùgbọ́n bí rákà átàlì fàájì nìkan ọ̀hún bí wítìrì kọ́ ọ bí ìyáàmù lẹ́yìn kọ́ ọ. torí pé ládàbù wà fẹ́ni tó sáàmù tó wá sí ìyáàmù lẹ́yìn. àtúbà nàbì sọlá rẹ sọlá lákàtà lùfàjẹ àti àlùwẹgbẹ wọn padà rí wọn wà nù sínú màákàdá لأن النبي صلى الله عليه وسلم في سفرا وحضرا أول من ọlọ àjò ní kìí pàwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n ihun tágbọ̀ yìí ní báyìí ni pé èmi làyé là ní akẹ́kọ̀ọ́ lé lórí ìṣáyè àásù yẹn àdéhìí látẹ̀sílẹ̀ fún àbùkọ́ àwọn ọlọ́wọ́ àlọ́ àdéhìí àtẹlẹ́ ìbọn ọmọ ọmọ mi. عن ابن عمر رضي الله عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يسبح على ظهر راحلته حيث كان وجهه يؤمئ برأسه وكان ابن عمر يفعله ولا لم ما ينزل على الأولين كأجوة لا يدور ورد إن شاء الله lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ níbi tó bá kọjú dà ní òdòdó kan Abdullahi gbogbo ọrùn ẹ̀jẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fìlà ọ̀rẹ́ tí wọ́n rẹ̀ yẹn àtúgbọ́dọ̀ sí àgbọ̀dọ̀ sí lórí nǹkan ẹ̀gbọ́n bí ra fún yíyí ẹ̀sìn kankan. عن عبد الله بن عامر عن أن أباه أخبره أنه رأى النبي صلى الله عليه وسلم صلى الصبح بالليل سفر على ظهر راحلته حيث توجهت به عبد الله بن عامر ọlọ́run onígbàgbọ́ òkúkọ òní òní òwúrà níbi sọ̀rọ̀ àdìsọ́lá ó ti rẹ́fílà lóru lájò lórí nǹkan ẹ̀gún rẹ̀ àyíkú àwọ̀jẹ́ àdìlẹ̀ níbi tí nǹkan ẹ̀gún ní gbogbo ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ́fílà ó sì lẹ́sọ̀ ó bá jẹ́ sọ̀rọ̀ àdìsọ́lá yìí ìyá rẹ̀ abẹ́rẹ́ ni wíńtèrè wà abẹ́rẹ́ látàkà lọ́dẹ wa àbúrò àtúntò yà mọ̀ lẹ́yìn. lẹ́yìn rẹ̀ èèyàn ní ìdílé ńlá ìnáwó láwọn olùkọ́sọ̀rọ̀ wà káàkiri ní bàtà bá wà láti lórí ilé ìgbà àgbè. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك